dára ni o dára ni o. surprise package fún yín pé ní lọ́jọ́ bí yín. ẹ̀gbọ́n náà so tẹ́ni bá jẹ́ ọjọ́ bí mi kọ́ òun lè ṣe wájú láàárọ̀ kùtùkùtù tẹ́ ń pariwo ra tẹ́ ń pariwo òṣìkiri ẹ̀yin oníṣẹ́ ni òkè ah, ó ti yé mi ẹ̀ níṣẹ́ àti kẹ́ máa lọ ilé onílé láàárọ̀ kùtùkùtù kẹ́ máa fọn fèrè kiri ilé ah, kí ni gbogbo rẹ̀ dáadáa yẹn òyà sí ìta. All right, next. Mm. Next. How are you? I'm good, sir. What's your name? Wilsey. Wilsey? Yeah, Wilsey. You mean Will? Yes, sir. O be steering me. O mama yi. be steering me. Oh, that's good. Let's hear from you. Yeah, yeah, yeah. i dey hustle every day i dey grind every day mo fẹ́ lówó kí family má hustle another day wọ́n ní money no sweet ìfowó no dey ta ló sọ fún ẹ pé iṣẹ́ ọ́fíìsì kò wú lálùdẹ iṣẹ́ ajé ló ń bá kiri ẹ̀ṣá ló bá dé. Ah, um, madam sorry ìmúra yín yìí ó jọ olórin but nǹkan tó ń jáde lẹ́nu yín kò jọ orin rárá sorry can you try to create something something more good tó máa jẹ́ kí n tó ń jáde àti picture yín kó jọra wọn tó máa lè match méjèèjì papọ̀ like something something reasonable. the vixed appearance okay yeah yeah yeah cherry yeah yeah orange yẹn gangan ni kọ́lọ̀ bó tún wà lórun green àwọn èèyàn sọ pé ṣé mi làmbásádọ̀ Nigeria. mo ní ẹ má wọrí àwọn ọmọ mi máa mú oh, oh, pẹ̀lú káàpsì. Um, all right all right thank you um, you can step out now so we we'll, we'll, we'll have to call on you later. Sir? Uh, no no, no, okay. no, no, no, no, Sir, you want to go step out. Sir? you want to go step out. Oh, I mean pé kí n lead ẹ No, you step out. Sir, thank you, sir. ó Uh, lè tún kọ́ mi like bó combine orange um, with Nigeria color. okay. yeah irú àwọn nǹkan tó fine náà ni. àwọn míì ṣì wà níta. Eh, eh. so irú àwọn nǹkan tó fine nìyẹn you you you you wrap with what you have around you nǹkan kan tí mo kọ́kọ́ pick lára oh, <laughs> eh, ẹ nìyẹn irun green aṣọ tó wọ orange ni àwọn nǹkan tí wọ́n pè lórí nìyẹn you know what do you call that your name again. wilzy ṣé mama, yìí bí steering ni ó màmá yìí ó màmá yìí ó màmá yìí bí steering ni ó màmá yìí ó màmá yìí ó màmá yìí bí steering ni. You can't afford to miss it. Yoruba Premium Plus, entertaining beyond boundaries. existiu me with my life? Why are you disturbing me? Okay. Mo fẹ́ try láti understand ẹ. Mi ì lára òfò mọ́. O rò pé ibi ti tẹ́lẹ̀ ni. You need to take wise decision. Ah, èmi ò lè máa fara ṣiṣẹ́ kí n máa fọ̀sán ṣiṣẹ́ kí n máa fowó ṣiṣẹ́ kí n má rí result. Mi ì lè máa pọnmi sájáde apẹ̀rẹ̀. I revoke it in my life. Yes. In fact, I have a good news for you. Nishimo. No. Yes. Nishimo. kó tó sọ pé o ò ṣe mọ́ o ò ṣe mọ́ lóòótọ́. shock mi ọwọ́ yìí shock mi ó ah, ah, mà ọwọ́ ni tó yẹ tó bá fi kàn báyìí ara ìlú á tìtì but ẹ̀ kò scratch me crazy kò scratch me please give me distance please give me some distance. Olè ó lọ sí àná ó gbòmí lójú mi ó gbòmí lójú mi. leave me ọ̀rọ̀ ìfẹ́ tó bá rí bíyàwó mi ṣe ń gbó mi lẹ́nu ò <sighs> síríọ́sì kò kì í ṣe nǹkan kékeré lọ dìbò ṣé o ṣàlàyé fún mi torí kó lè máa tọ́jú ọmọ nílé ló ṣe ní kó fi ṣẹlẹ̀ ni. I told her. That means she might have been seen another man. ó ti ń rí ọkùnrin mi-ín dára ẹ ọ̀rẹ́ mi ọkùnrin ni ẹ. how do you mean. bíbo ọkùnrin ni ẹ náà obìnrin tí ò bá pa ọkọ ó máa para ẹ ìyàwó ẹ ti ń rí ẹlòmíín níta obìnrin tó fẹ́ sílé tó yẹn pé nǹkan tó bá sọ fún wọn máa gbó ẹ lẹ́nu tó bá ní kó ṣe lè kò ní ṣe ọkùnrin mi ti ń kọ́ nìyẹn. so ó possible kó jẹ́ wípé rántí ti ń rí ọkùnrin mi. ó ti ń rí ọkùnrin míì tó dẹ̀ lọ́ọ̀fẹ́ ju ẹ lọ wọ́n ní kò lo brain ẹ kò lọ́ọ̀fẹ́ mọ́ rárá must tell you the truth. ẹ fún advising my friends máa fún yín sí ni pé wá obìnrin mi ìfẹ́ fi ilé ìjọba máa bá tiẹ̀ lọ obìnrin tó máa tọ́jú ẹ̀ tó to tọ́jú ọmọ tó bí tọ́kùnrin máa balẹ̀ tó yẹn pé tó bá ní kó jókòó síbẹ̀ yóò máa jókòó síbẹ̀ tó bá ní my wọ́n alẹ́ fún wọn mọ̀ pé kó má ṣiṣẹ́ ó máa gbọ́rọ̀ sí ẹ fine boy ni ẹ náà má waste time rẹ̀ ó lè pa ẹ́ fi sílẹ̀ jẹ́ kó máa bá tiẹ̀ lọ kó fẹ́ ìyàwó mi kó máa tọ́jú ẹ̀ àtọmọ ẹ̀ that's all kó máa fi ọlọ́kàn balẹ̀. kò sí wàhálà ọlọ́run akọ mi mo ṣe. tètè ronú sí ọ̀rẹ́ mi kó tó bá ṣẹlẹ̀ sí èmi náà nǹkan tẹ́mi náà máa ṣe mo sọ fún ẹ. wetin for total come wetin that's this one this one wey no get sense produce she no produce she no sabi dance like you she no get anything for upstairs. so so me i sabi dance abi. ebi. really. gbigbi gbigbi o oh, jigbi jigbi jigbi you dey dance yo. <laughs> oh, yeah. I too dance. Chiveto. Ah. <laughs> Mas why? Why? tọ́ mi. ìyàwó mi àáfà kí ló ṣe lọ. please do not patronize me á pè mí níyàwó ẹ. pátọ́ mi báwo ló ṣe lè explain message tó wà lórí fóònù yìí. message wọn ni. don't tell me explain the meaning of this. mi ò rí. So nǹkan tó wà nínú fóònù yìí. calm down mi ò rí. ká mẹ́sẹ̀jì tó wá bẹ̀ fún mi. very stupid question lọ́wọ́ mi calm down òṣìwọ́ ló sọ fún mi. ó kí ẹ lọ fi sọdí lójújú ẹ you have suddenly gone blind. explain ẹ fún mi. baby calm down now. tún sọ fún mi kí calm down. kí lẹ́yìn obìnrin fẹ́ gangan sọ fún mi kí ni to tó fẹ́ gbogbo nǹkan tó fẹ́ láyé ni mo ṣe fún ẹ tó ṣe béèrè mo fún ẹ so this is what you're doing. I'm not doing anything. check mo check message kò ṣẹ́gun is not in vain i can explain. kí ló ṣé torí ẹ ló ṣe wá ń pa yorùbá lọ́wọ́ lọ́sọ̀ kí lélẹ̀. how dare you kí lélẹ̀ ìwọ bèrè lọ́wọ́ mi pé kí lélẹ̀ why would you even do this what's the basis for doing this. can you just calm down kó jẹ́ kí n explain. kí calm down how can you tell me to calm down mo rí nǹkan tó máa jẹ́ kí tó máa jẹ́ kí blood pressure mi kó rise ó wá sọ fún pé kí n calm down báwo ṣe máa rí irun kan báyìí máa calm down. ó jẹ́ má pa rẹ̀ ń lóun ẹ ti ń kíráàkì má pa rẹ̀. you cheating right? Baby, I'm not cheating on you. Message you interpret pé mo cheat pẹ̀lú oh, ẹ̀ náà. Okay, èmi èmi èmi mo stupid àbí? Ó dìgbà tí bá rí ẹ̀yin méjì lórí ara yín kí tó mọ̀ pé òun cheat àbí? Right? Má parẹ́ because I don't understand. Can you just eh, let me explain? What do you want to explain? Machi, now tell me, you are so wicked. You are wicked because kí ló máa sọ pé ó sún ẹ débẹ̀? Machi, you wan cheat on me. Kí ló ń wá kiri? Ṣé wàá òkè ṣàtàlẹ́ fún false accusation? I show you love. I spent my money on you. I should wo èmi mo for it. Really? But I hear mo ra Really? How because of the love I have for you, but to the di arìndì fún ẹ. Oh wow! So that's something that ẹyọ pé peace peace peace lè kiri and your peace what else are you? Peace lè lè See, let me just tell you something. Mo ti try láti explain situation fẹ́. This thing, there is nothing there. It's just a normal message. Why are you making a mountain out of a molehill? How can you tell me that there is nothing in here? This is detailed enough. This message is as in English simple English náà because And I read it. Ṣé o ti gbàtí bá tó ka ẹ lórí obìnrin kí ìdí ìdí ẹ̀ before you tell as in o Can you just sorry. wọ́n náà ó Under dalẹ̀ lórí irú ni o ó ń dalẹ̀ now but sorry jẹ́ kí n sọ fún at this juncture mo ti try so much láti explain because I believe that nínú marriage there should be trust oh trust me so mo ti try àṣẹfẹ́ pé kò sí kankan bẹ́ẹ̀ this is just a normal message o lè ti take o ti take it another thing because mi ò understand kò tó fẹ́ kí n ṣe ẹ nínú marriage kò sí trust bẹ́ẹ̀ so what is the essence mo ti am tired tí ìjọba ti sọ pé mo cheat ni mo cheat ni kò sí kò tí mo cheat ni people oh God. Why, why are you so useless? àṣẹ wo ni mo gbé sílé wọ́n yọ àlè I'll slap you again. ọkọ ẹ balẹ̀ onídàá ti ṣàlàyé kankan nínú ilé mi kò ní ìdàlàyé nínú ilé mi. Do I say? I'm sorry, sir. I can explain. Oh, oh yeah. The thing is. Nínú ilé mi. Ah, ó ṣe máa lẹ́ṣẹ̀, ló tún ṣe máa fún lẹ́ṣẹ̀. náà ṣí ẹni. ta ni omi mọ ẹ̀ẹ́mẹ́jì mo ìwé kan ṣe yín kò mímọ́ kí ni. ẹ ṣe omi mọ́ o ti kó ara mi o ti kó ara mi. bẹ́ẹ̀ sọ̀jọ́ ta ni omi mọ́ nǹkan ṣe bóyá ó ń díbọ́n ni ní sùúrù jẹ́ ní sùúrù jọ́. dare you o she must send you a message bẹ́ẹ̀ sí mi ah ah ṣé single on ń deal pẹ̀lú ni i'm a married woman for that matter what is your problem ah ah ẹ mélòó ni mo máa sọ fún ẹ kí ni problem ẹ kí ló fẹ́ téèyàn kò fún ẹ. ẹ ní sùúrù mi ò mọ̀ pé ọkọ ẹ ní access fóònù ẹ mo ò bí ìwọ lòun ní fóònù ẹ ní and o máa ń dùn fúnlẹ̀ ọ̀yọ́ that's why we decide to send message as private message. did you just say private message. yes na. do you know what the message have cost in my marriage. no tell me kílẹ̀ tó ń ṣe bí ọmọdé báyìí no answer my question. mọ̀mọ́ má bínú má bínú sí mi náà àṣìṣe ni má bínú tó bí ọlọ́run. àṣìṣe o ní àṣìṣe àṣìṣe kọ́ leléyìí o mọ̀ ọ́mọ̀ ṣe ni because o fẹ́ kí n kúrò nílé ọkọ mi irọ́ ló pa o and let me tell you one thing honourable at this junction it is over between us please jẹ́ ká cut relationship yìí mi ò ṣe mọ́ bó má kó bá mi má kó bá mi tó ti gbọ́ mo fẹ́ ma. mi ò mọ̀ wá ah, kí n là kí n là jù ní sùúrù ah, ah, kó lè tó yẹn o ìwọ ṣẹlẹ̀ ni pé mo má bínú sí mi eh, mo ní kó má bínú sí mi má bínú jọ torí Ọlọ́run ẹ eh, ó dà ó kà ní sùúrù ó yá eh, má send owó sí i. o ma send owó sí mi you know money is not my problem you know that. ah hmm, yeah, it's my problem stop, Joe. Stop, stop, stop. Just kill him. Just kill him. Hey, don't even go there. Don't stop. Honorable, stop, stop, stop. um, Aishat jọ kí ni mí ní ìgbò nǹkan tó ṣe yẹn. kí ni ọkọ tí mo no please do not do that má pretend má bẹ̀rẹ̀ pé kí ló mọ nǹkan tó má gbé lùkì ẹ fún mi ó mọ nǹkan tó ṣe nǹkan tó ṣe sí they were very very wrong how could you. oh okay kí ló ṣẹlẹ̀ àbí má worry mo mọ̀ ẹ́ now what's this. <laughs> kí ló mọ ẹ tó ń ké mo fi kọ́ mi òun ké. pranks ni now i'm just playing pranks. i'm just playing pranks. prank ló pele. did you know what this prank might have cost me ṣé mo kọ́ ní discuss marriage mi ṣé mo kọ́ ní discuss marriage mi ṣé pé èèyàn burúkú yẹn ṣé ọ̀rẹ́ má ṣe nǹkan tó ṣe yìí ó dé pé ẹni best friend mi ọmọ àbọ̀ ń jẹ́ mi ó betray mi ni now ká ní pé bó ṣe sọ mẹ́sì ká ní pé ìjọba ìyàwó ìyàwó ìfọ̀fẹ́ ká ní pé ìyàwó mi ó ti lajú mọ́ mi lẹ́sẹ̀ wọ́n ti gbé mi lọ gbé mi wá kó fẹ́ máa gbé provision lórí ibùkún understand because I don't know why you would do that. ìwọ lọ pé ìjọ má bì I don't like what you mi like ẹ má ṣe owó ẹ̀bẹ̀ fún kí ló ó dẹ̀ mọ ó dẹ̀ mọ owó èèyàn tí mo owó ìyàwó tí mo fẹ́ sílé ó mọ owó fámìlì ìyàwó mọ ìyàwó mi mọ bí ìyàwó mi ṣe pé fi ìjà bí ni mo pé bí ẹ̀ mọ abìjà ni kálọ̀ ti lù mí pa sí òde mo dẹ̀ send owó message o dẹ̀ send ẹ̀ sí mi for what. ṣé mo ní pé kó kó wà ní toxic relationship tó dẹ̀ ń pariwo tó dẹ̀ ń pariwo mo ní kó má bínú. are you serious so o fẹ́ so orí mi kó tó fi mi ṣe ó fè gbára bọ́ orí mi kó fi mi ṣọ̀rẹ́ o cause ó mọ owó ìyàwó tí mo fẹ́ sílé o ti rí ṣòro mi tẹ́ orí mi kó tó gbá mi orí mi ṣòro mi automatically pé ìkọ́ tó lọ bá ti dàgbà gbadẹ̀ èèyàn máa ń ti abẹ̀bẹ̀ èèyàn máa ń yán ni ó mọ̀ pé bí ṣe yẹn rán àwọn abìjà mo ti lọ fẹ́yàwó kò sí wàhálà gbà so let me just accept it so please mi ò fẹ́ kó rẹ̀ kó tún ṣe mọ́ kí ló ṣẹlẹ̀ kálí mi sẹ́ẹ̀nẹ̀ sí pé bàbá bóyá máa rí òun sọ pé kálọ̀ ti lù wọ́n ti sábàdà yà sí òun máa sọ pé kíni òun sẹ́ẹ̀nẹ̀ ogun that kind of expensive òun sẹ́ẹ̀nẹ̀ sí mi má worry now. cool <laughs> actually kí ló mẹ́tò ń ké. mo mọ̀ ṣe ni mi ì ké mo mọ̀ mọ̀ ṣe ni. ṣé báyà máa máa ń gbódó tó máa gbódó tó máa ṣe tó kékékékékéké mo mọ̀ pọ̀ náà ló máa rí tíbi bẹ́ẹ̀ mi yìí sẹ̀ǹdẹ̀ sí ẹ̀. ó mọ̀ mọ̀ sẹ̀ǹdẹ̀ síyàwó mi. are you kidding me right now. wàhálà ìyàwó ẹ̀ ti pọ̀ jù. wàhálà ìyàwó mi pọ̀ ló wá fẹ́ mọ́ mọ́ rán mi lọ sí ọ̀hún ààrẹ má bọ̀ ló fẹ́ mú mi lọ gbé mi lọ sínú lions den ó rò pé ó wí mẹ́sàgì bẹ́ẹ̀ ó lè pa mí mẹ́rin tí mo fẹ́ sílé kìkì ní ẹyẹ júdà ni ó wá sọ pé mọ̀mọ́ sẹ̀ǹdẹ̀. ah see good friends do not do like this you betrayed me you betrayed my trust for what you did. kò lè tẹ́lẹ̀ náà. ọ wà ní mọ́sí òun ṣe òun ṣe ńlá òun ṣe òun ṣe pé òun ṣe pé kò ṣe kankan. tó àbùkẹ́ fún mọ̀ kó lè tẹ́lẹ̀ má bínú. o ò lè mọ gbẹgbẹgbẹ kú olúwa ìlú mímá dẹmí ilé kú lómi ní kú kékeré òun sọ pé kó dẹmọ gbìyànjú tí mo fẹ́ sílé. ṣàyẹ̀mí ń lọ mò ń lọ mo fẹ́ lọ bá kíyàwó tí kó tún kó tún kí kó lè ṣiṣẹ́ fídíò sí i kó lọ sẹ́ẹ̀dẹ̀ pé sílí with my kan kì í yẹ ká mọ̀ padé ní bẹ̀rẹ̀ ground ah, mi. ó ti yí náà nílá ìlọ́kọ̀ fún olúwa olúwa ẹ lọ nìyẹn kò sí Junior you listening? Sorry, I really want to take care of you. You don't know. Junior, I'm taking a week off. Eh? To pé mo fẹ́ tẹ́ jọ fún ọ ní. Àwọn you ti mọ òwá ní òwe pé yóò tó súnmọ́. Kò ní sún mi o, ń tèké ọmọ tí mo fi ṣùgbọ́n. Ẹgbẹ́ o, agbọ́mọjó lọmọ mojú ẹ̀. Wọ́n ṣubú o. Agbọ́mọjó lọmọ mojú ẹ̀. Àgbọ́mọjó lọmọ mojú ẹ̀. Wọ́n ṣubú kọ́mọ́kọ́ wá sí ẹ̀yẹ́ àgbọmọjó lọmọmọjó ẹ. má ṣubú ṣùgbọ́n torí tó bá ṣubú má fi wá ṣe yẹ̀yẹ́ hmm? pẹ̀lẹ́ so what will you love to eat. àgbọmọjó lọmọmọjó ẹ. junior what will you love to eat. bẹ́ẹ̀ kẹ́tì ṣe fún bí oṣù kan àbọ̀sẹ̀ kan. If he is, he'll run one minute everywhere don't bust. etí ẹ òkùnkù di ọgbọ́n nǹkan tí mo sọ. if easy run am. asin eh. ọgbẹ ọgbà fún mi sọkọ ọmọ ti pè. ọgá dé ẹgbẹ́ mi lọ ọmọ àlàkẹ́ wọn àgbẹ̀gẹ̀ wá wá wá wá change the diaper ẹ o. you too you cannot talk you cannot say you want to wee eh? junior Ah, ah wà lára ẹ̀ bó ṣe ga tó yìí i tell them your school pupu pupu for body pure. ìfẹ́ I'm good ma. kú iṣẹ́ ọkọ mi. ọkọ mi ìwọ ni mò ń kí. anyways mo wò pé òrùngbẹ tí màmá gbẹ ni mo ṣe bẹ́ẹ̀ gbé omi wá. ta ló rán iṣẹ́ ṣé mo pè ẹ́ ṣé mo sọ fún ẹ pé òǹgbẹ ń gbẹ mí ṣé mo pè ẹ́ pé mo nídòó mi. I don't need water. Take it away. Ma binu, Má bínú. Tóun gbẹ bá gbẹ létà, o lè mú. Iṣẹ́ oníṣẹ́ ṣojú ń dùn ẹni fáìlì oní fáìlì ṣọ́ọ̀ṣà ṣọ́ọ̀tàjẹ́ ni ẹni. Kí ló ṣẹlẹ̀? If you dare ask me what happened, I will kill you ah ah pa mí bíi ti báwo báwo ló ṣe máa pa mí kí ni mo ṣe fún ẹ. Ah, ah, mo ti ní problem ṣé ṣé bí ami ìjìlá wà nulẹ̀ yìí ṣé ò rí ṣé ò rómi ro la fáìlì ni. omi sí fáìlì náà ṣé bí mi àti ẹlájọ wà ń bì báyìí. ṣé ko down pé si project orí project that I have to submit as early as possible tomorrow morning ṣé o rí Ah. ah ah ah ah ta ni mo ṣe ta ló fẹ́ fọmọ èkó balẹ̀ ayé mi iṣẹ́ oníṣẹ́ ah, madam ah, iṣẹ́ oníṣẹ́ o ah, iṣẹ́ oníṣẹ́ mo ti dáràn o mo ti rúgí oyin o. ó fojú mi rí màbó. kí ni bá ṣẹlẹ̀ kí sofia jẹ́ wòsùsù kó dẹ̀ fọ́ mi ní etí kò dẹ́ ń ṣe pé mi ò mọ nǹkan tí mo lè ṣe o mo kàn wò ni o. ẹ ẹ Mojid àbí kí ló porúkọ ẹ náà Mojid jọ láti wá sọ pé wá gba etí ẹ jọ kí ló bá ṣe náà ah. bó ṣe sọ pé ó gba ẹ ní etí yẹn kí ló bá ṣe fún dámi lóhùn. Ah. ẹ. adé má dá ọ lóhùn kí ló bá ṣe pé ẹ ní ojú tì kí ló dé tẹ ẹ fi sùn ẹjọ́ ìyàwó yìí sùn bí gbàtẹ́ mọ̀ pé ẹ̀tẹ́ yìí wọ́n gbé kí ló dé ṣe fẹ́ wọn. Will you shut up? <laughs> jọ jọ jọ má pò má gbogbo ẹ lẹ́nu dẹ́kun sọ̀kò tó fẹ́ sọ síta. that is boy. Ah. ẹ wo wo wo mo kí ẹ kú oríire pé o ò fọwọ́ kan mọ́ mi ká ní kó o gbìyànjú pé o nà ni I can assure you pé gbogbo prison tó wà ní Nàìjíríà yìí not my invite ẹ lẹ́yọ̀ kankan. kọ̀dídà ẹ̀ tẹ́lẹ̀ sọ fún mi pé if you dare hit my sister o máa pẹ́ lọ́wọ́n ju ọ̀bọ will you shut up. ẹ ẹ ẹ please jọ má pò má gbogbo ẹ lẹ́nu dẹ́kun sọ nǹkan tó fẹ́ sọ síta. Eh, hey bikinas gbọ́ ṣé o rí ọmọkùnrin yìí ọkọ ẹ̀gbọ́n yẹn ni o ò lè rí fín ò lè rí fín o because one day wọn náà máa níyàwó tó máa ṣe wọ́n bọ́ ní í ṣe yìí ṣé náà máa dùn ṣe ti gbọ́ kí ló burú nu pé èèyàn èèyàn wà from a humble home a humble beginning we started somewhere and we are what we are today eh, eh. kí ló dé ká dẹ̀ máa fún mára báyìí ká máa fún márin wa kó dà. ẹ no wonder náà o ti gbé mi lé lọ́wọ́ ẹ gbélé gbé mi lé lọ́wọ́ kó kúkú bẹ̀rẹ̀ máa gùn mí bàṣàbàṣà. ṣé mo gbé yín lé lọ́wọ́ náà sọ. kí ni ìyàtọ̀ eléyìí. we we have to do it right daddy ẹ ṣe dáadáa bẹ́ẹ̀ ṣe ń ṣe ìwò wò ń tiẹ̀ ṣé orí hàn wọn ajẹ́ kan pa iṣẹ́ ẹ̀jẹ̀ àtọ̀ ẹ̀tì àtọ̀ ẹ̀gẹ́. ó ti tó ó ti tó. jọ́ ọkọ mi wò mí wò mí kẹ́mi ní kò wò ó ṣé orí àwọn àwọn kan máa ṣe ẹ máa ṣe ẹ má pè tó bá ti lójú ẹ o don't call me. ọ̀rẹ́ mi kí ni èwo lèmi àti ta ni. báwo ni my dear so wa ok. ẹ̀dá ni má bínú sí mi. wà lára ẹ̀ káwáyé. <laughs> Ah, fine jàre hmm. báwo ni wọ́n kọ́. mo wà ókè o hmm. mo wà o mo bínú sí ọ̀rẹ́ mi bínú sí mi kí ni mo ṣe fún ẹ. of course o kò pa mí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé mi ò ṣọ̀rẹ́ ẹ̀ mọ́ wáì. no na o bá má ronú bẹ́ẹ̀ yẹn páì tìbí ti báwo in fact several times lọkàn mi máa ń wà lọ́dọ̀ ẹ̀ bọ́ kí n gbé fóun kí n pè báyìí màá kàn tún gbàgbé ni. ṣé tó ti ń parọ́ ni ọkọ ẹ ń fà mi ò dẹ mọ ò mọ nọ́mbà mi kò pè mí. ìjọ bá parọ́ yóò máa nà mí ni ah. <laughs> mi ò parọ́ báwo ni. I'm okay anyways tí òkè bá ọlọ bá mú ọmọdún Mohammed dẹ̀ ti wá báyìí ó ti wá bá òkè fún rẹ̀. ẹ ẹ má bínú ọ̀gá ẹ eh, ìwọ ló mọ. Rúkà wá ṣọ̀rẹ́ mi lálejò. Hmm, hmm. hmm, ó wà pa ó ti tó lọ wá nǹkan tí ọ̀rẹ́ mi lè fi step down bóyá juice ni bóyá wine ni mo dà pé wine lọ́rẹ́ mi máa gé gègé ni. ọ̀pẹ́ ẹ̀bùn ọ̀dà kò dé tánù fún. ọmọ ẹ̀ tí ń yọ̀dí o. oúnjẹ tó ń jẹ bó ṣe wà. báwo ni iṣẹ́ iṣẹ́ ń kọ́. wo ọ̀rẹ́ iṣẹ́ kúkú wà wo jẹ́ ká tiẹ̀ fi iṣẹ́ sẹ́gbẹ̀ẹ́ kan ká máa dúpẹ́ fọ́lọ́ tó gbé àwọn aláàánú kòyàn lọ́tún lọ́sì ṣíṣẹ́ tá à ń ṣe là ń jẹ ni. Hmm. <laughs> ọ̀tún ni kéèyàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀fẹ́ lè yan rí gbà ọ́. Bẹ́ẹ̀ni, àánú ni. Ẹ bùkà ni. Ẹ ṣe <laughs> ah, bùkà. Bùkà. Owó lélẹ̀ yìí. Mo mọ̀ pé choice ẹ̀ máa bá délé padà. Ọmọ yìí tí mo máa ń pè ní special yẹn tí máa ń tọ́jú pé special guest ni mo máa ń sọ pé mo fẹ́ fún. Ìyẹn ni kò lọ mú. Ó dà kó ṣì kẹyọ kan. Ah, ah, Kì í lọ́jọ́ mu. Hmm? Ẹ ṣe mọ̀dámù. Ṣé rí eléyìí tẹ́ ẹ lọ́pẹ́sà? Àwọn ọ̀gá wọ́n ti fi ṣàlejò. Mo fara wèrè burúkú balẹ̀. Mi ò ní brand kankan tó ń jẹ́ pẹ́sà as in iye tí mo tọ́jú specially tí mo sọ fáwọn pé àwọn ọ̀rẹ́ mi tó bá wá ló máa mú ìyẹn ni mo sọ. èmi náà mọ̀ ń sọ ní ọ̀gá wa mú láìpẹ́ yìí ọ̀rẹ́ wọn tó dé ni wọ́n rè fi ṣe lálejò. wọ́n lọ fi ṣọ̀rẹ́ lálejò hmm. ìgbà tó fẹ́ gbé ṣòsàn kọ́kọ́ fún wọn. ọ̀dà mọ̀ dàpọ̀ ẹ mọ̀ pé wọn ò lè bọ́gà fa nǹkan kan. Eh, mo ti gbọ́ kò sí wàhálà gbélé padà ọ̀rẹ́ mi ò lè mélé nǹkan tó ń ṣe yẹn rán nǹkan tó ń ṣe ọ̀rẹ́ it's not about pé bóyá o wà òkè àbí o wà òkè mi tí mo tọ́jú nǹkan ṣé o mọ nǹkan tí mo fẹ́ fi ṣe ni it's all shades of wrong. nǹkan má ṣe no it's, not a right thing for real it's not right. babe I'm out of kí n ní sùúrù nǹkan tí yóò máa sọ ni pé no kí ni wọn kí ló ṣẹlẹ̀ wá lọ fojú ẹ̀ sọ fún wọn. ṣé bí mi ló fẹ́ ṣe lálejò àwọn fẹ́ẹ́ mi ti. ọ̀rẹ́ máa ń tiri pé kò mọ̀ ṣe é ṣe. ìwọ náà sọ bẹ́ẹ̀ èyí tó ṣẹlẹ̀ àkọ́kọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ tó ìyàwó mi. ẹran junior wá tó ṣe jẹ́ pé favourite but nǹkan tẹ́ ṣe wrong na it's all shades of ẹ pẹ̀lẹ́ kò it's all shades of wrong ẹ mọ̀ pé wine mo love joy, ẹ dẹ̀ mọ̀ pé wine máa fi ń ṣàlejò èmi mi òun lẹ wá gbé láàrin èmi àti ẹ mọ̀ pé tó bá mu mẹ́wàá gan kò lè kò lè ká nǹkan tó wà ńlẹ̀ ìpẹ̀lú ọ̀nkú ẹ dẹ̀ wá gbé ṣé fẹ́ kí nǹkan máa pariwo kí ó máa mo tún ti mọ́mí junior kí ni reason tí mi ò fi lè gbé wine tí ó bá wù mí láti fi ṣe ọ̀rẹ́ mi lálejò. ìkan tẹ́yìn ò bá lè gbà kó má fi lọ̀yàn náà wine tí mo láìkì jù nìyẹn ń lè wá gbé ṣáwọn jàlejò ni kì í ṣe àwọn oní sáṣẹ́ẹ̀tì yẹn ló máa ń mu jù ni àti pé wine obìnrin ni obìnrin ló máa ń sábà mú ọkùnrin tó bá fún gan ṣọ́fẹ́ di obìnrin ni ṣọ́fẹ́ ṣe transplant fún wọn ni. mọ́mí junior èyí tó ń sọ yẹn ó ti ń dàbí ìgbà root wine tó ṣì kú wà nílé náà ṣùgbọ́n wine pọ̀ nílé kí ló yẹ tó láìkì wàhálà báyìí ní láìfù ẹ. ìyàwó ni ìyàwó ni kọ́ ló àyà náà. ní kíni. anything tó bá mú nínú ilé ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ṣé bóun lọ kọ ẹ. àwọn kókè ló tẹ̀lé kan lánú gbàgà tẹ lánú tẹ sọ̀rọ̀ bẹ́yìn. kí wọ́n yẹ kẹ́ ẹ parí ìjà tó wà lẹ́ẹ̀ tún sọ̀rọ̀ rárá lẹ́nu kí ló dé. tẹ̀sán orí pípọ́n bí bí èpo ẹ̀yìn kò yé mi. wà á ṣọmọ pé mo mọ ẹ dáadáa ọmọ orí street ọmọ sẹpẹtẹrì ni ẹ. yálà jẹ lọmọ orí street ẹ owó lèmi tẹ̀ ń ṣe owó lèmi tẹ̀ ń ṣe ṣẹ́fẹ́ kó ti báíbù ní tẹ̀ ń gbáyà lẹ́ẹ̀mẹ́wàá èmi èmi olórí burúkú wo ó oṣù wo nìyẹn kẹ́kọ̀ọ́ lọ sọ́ọ́sì ṣé kò lè dá wàhálà lẹ̀ owó lè ti yọ kí ló ṣẹlẹ̀ àwọn tó ń fún wáìnì wọ́n ìtí ìyọ́ lọ́tí ṣe ládàradà tó bá wá yọ nǹkan tó máa ń fọwọ́ lórí fún ọ̀sẹ̀ Oh, Majid ò gbé call mi. Hey! Hey! Kò gbé call mi o, kò gbé call mi, kò gbé call mi, kò gbé call mi. Majid ò gbé call mi. switched off. Majid. Majid. Majid. Majid ti pa fóònù. Majid máa ń pa fóònù ni ah Majid pa fóònù Majid Majid pa phone Majid pa phone because of that stupid girl. ma tu kini lo tete tu tu tu kia to ba ko je ki mo ma pe o ma pe o jamiu eh jo ma binu se ogo ori fe se onda oro ma kọlele ko lele ki lo nse na ori ori ko lo moto mento ni moto o mo pe soja ni mi o le mi wala o mi o le ma kora mo e o akora mo e o eh eh o beta o o ọmọdé kele ògbé kọ báyìí torí Ọlọ́run màá kọra mọ́ ẹ màá kọra mọ́ ẹ gidi lùkà gbé kọ. ẹ ló rúkà rúkà rúkà rúkà ṣó fẹ́ báyé mi jẹ ni látọjọ́ ìpínlẹ̀ tó gbé kọ́. ruka ah ah ruka ah, ah, bíi ti báwo o fẹ́ pa mí sáyé ni o ah ruka ah, ò lè ṣe bẹ́ẹ̀ ah ò lè ṣe bẹ́ẹ̀ ìwọ láyọ̀ mi ìwọ nìdùnnú mi ìwọ lọ́jọ́ ọ̀la mi ìwọ láyọ̀ mi tó o bá fi mí sílẹ̀ kò sẹ́lòmíì tí mo lè fẹ́ ọlọ́run mo fi bẹ̀ wo oníṣorí burúkú oníṣorí burúkú tẹ́ ò ta o ẹ wo wo ṣàánú fún mi jọ torí ọlọ́run jọ torí ọlọ́run bá mi ṣe kàn bá mi ṣe jọ torí ọlọ́run ẹ lórúkà ẹ lo rúkà ẹ lo wàláì rúkà kọ́ ti fò rúkà kọ́ ti fò mo dáràn rúkà báyé mi jẹ́ mo dáràn rúkà báyé mi jẹ́ ah rúkà báyé mi jẹ́ lórí tó máa kọ́ ti kọ́ nísìn. ọ̀gá kí ni mo ti yẹ̀ wò. kí wà lórí. break disc àbí cd ó ti bàjẹ́. kí ló pé sori tí n bá fi ọ́ọ̀lì dúdú gba ẹni eyín funfun ọpọlọ ẹ máa túká ni break cd break cd látọdún ọdún tó ti ń kọ́ṣẹ́ ah ó ti yé mi kò sí wàhálà brake disc ló bàjẹ́ bẹ́ẹ̀ tó ni mọ́tò kò sọ fún wípé ó máa ra brake disc méjèèjì yìí ó ti yẹ brake disc méjèèjì tó wà lẹ́yìn. ọ̀gá ẹyọkan ni ẹyọkan ló bàjẹ́. aziz aziz ṣàlẹ̀ yá ṣó gbádùn ah, má kọ́ra mọ́ ẹ bàtà jẹ́ gbogbo kó bóyá iṣẹ́ kúrò ń bíjọ brake cd. ọ̀gá mo ti fẹ́ dé tán. ó jẹ̀bi ó jẹ̀bi jẹ́ ó báwo ló bá mi sanwó ṣọ́ọ̀bù mo bèèdì. ìfẹ́ kọ̀ bọ́dá kẹ̀kẹ́ lọ láti ọjọ́ tí mo ti ń lọ sọ́dọ̀ ẹ̀rọ kó ara ẹ̀ báyìí yá mi ò jèrè two thousand naira lónìí ó ti fẹ́ bá èmi jẹ́ lọ́dọ̀ àwọn ọ̀gá mi àwọn ọ̀gá mi kọ́kọ́ kọ́kọ́ sí oríṣiríṣi ọ̀nà sínú ìlú ìlú àti ìgbèrè rẹ̀ náà. a gara o ẹ ti sara lófo ṣé èsì pé tírélà ti gbà rìn èèyàn àti ọ̀gá mẹ́kù kọjá. dákọ̀ kí n tiẹ̀. kí n rìn jẹ́ gbẹ́ni. ṣé gbogbo ọ̀rọ̀ tí wọ́n fi lọ yàn kọ́ lè yẹn gbẹ́nu sí i. ọ̀rọ̀ ẹ̀ kàn ọ̀rọ̀ fámìlì mi ni ó yẹ ń tẹnu bọ̀ ebi bí rìn kiri ló fẹ́ fi ba àárín ọkọ àtìyàwó jẹ́ tọ́lọ́hùn ti ní fún ọ sí i àwa lọ lè gbéra rẹ fọmọ tí ò níran mẹ́kò ọmọ tí ò tiẹ̀ tún lẹ́dùn kéṣàn ọmọ báwọn tí wọ́n ń ṣe nǹkan wàdùwàdù èyí wá mú ọ ó sì sọ fún mi pé yìí ó ti sá ọ pa ọ wá sáfù ẹ breakfast wá ń gbọ́n rí lẹ́nu ọ̀nà tiẹ̀ lọ yẹ. orí rẹ ó burú bí orí ebu ti léwèrè. orí ni ta ọ. ẹjọ́ rẹ kọ sọ ti gbọ́ mhm. kì í sí ẹjọ́ rẹ olórí burúkú kejì rẹ tọ̀wọ́n tó ṣòfò ni pẹ̀lú ìlú akọ́sí ìbéèrè lọ́fẹ́ yà sórí mọ́ kó rí ibú rẹ dúró bí tọ̀ wà ní ọ̀nà ọ̀hún. èmi kà kí ni kí wọ́n máa advice ẹ o mọ̀kàn wá bànújẹ́ kún tilẹ̀ ni o kíni gbogbo ọkùnrin tó wà ń ta nísìn odf ní everybody odf kò sẹ́ni tó fẹ́ má rí mọ́ ká mú díẹ̀ ká sàn jẹ ká filẹ̀ ká tún mẹ́lò mi. orúkọ àwọn useless ni pé wọ́n sa wọn mo ti ẹ̀ yọ fún ọ gbogbo oṣù yìí ọ̀ọ́tì mọ̀ bó ní bá a ṣiṣẹ́ jálè oṣù ọ̀ọ́tì mọ̀ mẹ́kò ti fi ọ́ lẹ̀ èmi náà ti rẹ́díò kí n sàn ọ́ tí n bá ṣe tán pẹ̀lú ẹ̀ èmi náà fẹ́ excuse kan kẹ́wọ́ nítorí mẹ́lò mi. àwọn afrimec wa àwa odf wa ah ibà èyí e-, e-, change mí ni ẹ̀sọ́ òyìnbó mo sì mọ̀ pé president wa ni múyìmúyì <laughs> àyèdè president yóò di ẹ̀ fún ni ìgbọ́kù rẹ̀ ẹ kò oh god <laughs> mẹ́kọ̀ọ́ ti sí ọlẹ̀ kan bọ́ sọ́dọ̀ mi lókù kémi náà bá sá ọtán ní sí ọlẹ̀ màá tún mẹ́lòmí <laughs> bá ti mọ̀ ṣe fúnra wa nù á sí ọlẹ́mi lẹ̀ á gbẹ́lómi wọlé. ìyá fèyí kẹ́mi má bọ̀ ṣó dìgbà tó ń bá parí pàtí ká tó dé pàtí ni. Ah, ah, kò ṣe kí àwọn máa bá ṣe makeup ah, látẹ̀kan. kẹ́mi kí ló ṣe ẹ́ náà. kí ló dé. Hmm? Daddy, I'm not fine. I'm not fine. I surely believe pé the last time Tèmi àti Majid wá bí báyìí yẹn. Níjọ́ tí mo fojú mi rí last nìyẹn. Àtijọ́ yẹn ó ti kúrò nílé and and I don't know where he is. Ah, kí ló ṣe Majid náà nítorí pé mo kàn bá sọ̀rọ̀ lásán ó dẹ̀ lọ ó mà ti pé bíi a week tó ti lọ náà. dadi kí lẹ̀ ń sọ it's nine days one two three four five six seven eight nine nine days and we have twenty-four hours in a day twenty-four times nine dadi how many hours nìyẹn. ṣé ní nǹkan tó ń gbìyànjú láti sọ fún ẹnìyẹn pé àwọn ọmọ tálíkà ẹ̀wọ̀n náyọ̀ lé ẹ̀ ìwọ ló fẹ́ gbọ́ tèmi ẹ̀ ó mọ nǹkan tó máa ṣe bóyá kò wúkú lọ kó ẹrù ẹ kó máa bọ̀ nílé kó máa nínú ilé bíbà yìí. yes. kó wọlé wá. inú ilé bàbá kó wá dálé mọṣú. wo má dá má mẹ lóhùn dáre ó dáa kí ló wá fẹ́ kí n ṣe. no daddy mi mi ò mi ò wá síbí báyìí o my heart is not here ọ̀dọ̀ Majid lọ́kàn mi wà. okay initially his phone was ringing it was not picking inú tẹ̀ ṣì ń bí mi nígbà yẹn but now his number is off as in I can't even reach him. ẹ dáa kí ló wá fẹ́ kí n ṣe é sìn. Daddy, I don't know. Ẹ wá gbogbo ọ̀nà tẹ bá mọ ẹ fi wá. I'm even thinking pé bóyá kẹ́ da àwọn ọlọ́pàá síta kó bá mi wá anywhere tó bá wọ̀ wọ́n máa wá fún mi now. That's a very good suggestion. Táwa máa gba ọlọ́pàá bíi twenty five síta. Ah, ah, twenty five ó ti kéré ju bíi two fifty. Bóyá ẹ lọ pé àìjì kó tó gbé títì lóògùn mi. Wà fi wá wá. Àṣọ <laughs> lówó kọ̀ọ̀sán. Ó kọ̀ ọ́ tó ṣẹlẹ̀ ní àtìmọ́ mẹ́rin lọ sí pàtẹ́sì. Bóyá kò ní kú w kó tẹ̀lé wa. Daddy, I'm not going. No, no party Coco. I'm not in the mood. I will just stay in the house, ma. Dúró dé yín kẹfì dé. Ẹlẹ́lẹ́yà. Ẹ And just second note tá a máa No problem. Ẹ kàn ṣe for me. See, Baba Tí about to bá it jáde because it's around máa bá yín and chief do you know what this time around mo máa gbé yín travel yìí mo máa gbé yín lọ sí five d. na pé five d o kàn sí network àwọn ah, máa wọlé má yẹ kí n sọ̀tún ṣe ti mọ́ ok see you soon bye love you too. ọlọ́wà yẹ kí ṣe fi yé parí. yeah. Sophia on the phone. Right? <coughs> Gbogbo nǹkan tó sọ pátá òun ni mo gbọ́. Fún mi fóònù me Fún mi fóònù yẹn. ọ̀sẹ̀ kan tó lò ní hospital tí mo rò bá rẹ ti yá ìwọ ló tún dé ìbàdàn tó ń káwọ́ tó ń kárí bọnú kí ló ń ṣe ẹ ẹ dókítà ẹ jọ kí ló ṣe ọmọ mi gangan ṣé ẹ rí nǹkan tẹ́ lè ṣe sí ara ó dídí ọ̀sẹ̀ kan ló lò lọ́sípítù yìí o. adi ó máa wà òkè sá. ó máa wà òkè òun náà lóyún ṣe mm, mm, mm. nígbà tó dé lẹ́sìn mo ti bí nípa rẹ̀ máa yá ni mo kàn tún lẹ́sìn tó tún kárí ó tún kárí bọnú ni. dadi a ti fún wọn ní gbogbo nǹkan tó yẹ ká fún wọn kódà a ti gbìyànjú agbára wa but ohun tó wọ́n yà mí lẹ́nu ni pé nígbà tí èmi àti wọn jọ sọ̀rọ̀ wọ́n jẹ́ kó yé mi pé ó ní nǹkan kan tó ń dùn wọn lọ́kàn gangan. wọn kò já dé. ẹ sà bàtí wọ́n béèrè wọ́n ní ọkọ àwọn ọkọ wọn gangan láìpẹ́ wọ́n rí ọkọ wọn yẹn ẹ sà wọ́n ní àwọn lè wà happy. Ah. ẹ gbọ́n ní dáàdì wọ́n láwọn try ẹ̀gbọ́n ìsìn wọn wọ́n ní nǹkan tọ́mọ yìí ní is more of psychological problem ẹ jẹ́ àlọ́ wá Mojid o. Mojid ah Mojid ah, Mojid ṣé ìwọ náà fi ti ara gbọ́ ṣé tí ní bọ̀ yẹn ṣé ní Mojid yẹn ti bá mu ti bá mu in fact i blame ara ẹ pé òun ṣe mistake láti cross path mi wọ́n nǹkan tó sọ ọmọ mi dà ẹ wọ́n nǹkan tó ń jẹ́ kó jẹ́ ọmọ mi máa rí nsìn. ẹ tún ṣì ń lé ẹnu ẹ ń lé ẹnu lẹ́yìn gbogbo twenty twenty five police two fifty police ẹ tún sì ń lé ẹnu wọ́n ní nǹkan tó ń ṣe wọ́n ní ọkọ ẹ̀ ni kò sí nǹkan tó gbọ́dọ̀ ṣe ọmọ tèmi o. mọ́mí ṣe ọ̀tọ̀ nìkan. we are continuing with the way we go but i know one thing for sure we can only run but we can't hide. ẹ mà káre disciplinary committee ẹ wo dáàdì ẹ listen to what the doctor has said. my dear. Don't worry, the Lord is your strength. You'll be fine. You'll be fine. Eh, so kí la máa ṣe ń sìn? Dàdí, ẹ jẹ́ kó máa lo obìnrin tí mo fi wẹ̀ ẹ́. But ẹ mí sọ ni. Ẹ mí sọ pé láti Ìyẹn mọ̀ jíìdì yẹn náà. Kà lọ bọ̀ yẹn ni that's the only solution. So nǹkan kan ò ṣe ọmọ mi. Ẹ lẹ̀, disciplinary committee ibi tẹ́ ẹ bá dé ló wà yìí o one thing tí mo mọ̀ ni o dáàdì kò sí nǹkan gbọ́dọ̀ ṣọmọ tèmi o kò sí o ti kúrò lọ́wọ́ dókítà ẹ bá mi wá nǹkan tó ń ṣe ìdùnnú ẹ̀ ló ń o. àwọn òṣèlú ìbẹ̀rẹ̀ ṣàmọ́ tèmi ọmọ yìí ẹ káàbọ̀ padà láti ilé agbára ètò yìí náà ni ètò alárédè pẹ̀lú èmi ọmọ yín Desire ohun mẹ́ta kan ṣe pàtàkì tí mo ní wá sórí ètò yìí lọ́sẹ̀ yìí tí mo sì fẹ́ kémi àti yín kájọ fi kọ́gbọ́n àkọ́kọ́ ni ìfẹ́ ẹ̀kejì ni ìgbọ́ra ẹni yé èyí tó wá ṣe papambarì òun ni ìdáríjì ìwọ bọ̀dá mi nílé ǹjẹ́ ìwọ tiẹ̀ lẹ́nu ìdáríjì ìwọ àǹtí mi náà ṣé ìwọ gbọ́ ẹnìkejì rẹ lé ṣé ìwọ gbà gẹ́gẹ́ bíi pé ẹnìkejì rẹ gbọ́ngbọ́n ní egungun ìhà rẹ ṣé ìwọ tiẹ̀ fi ìfẹ́ bá a lò pọ̀ rárá ẹni bàbá mi àti ìyá mi nílé ń bẹ̀rẹ̀ ṣé ẹ jọ fìfẹ́ bára yín ṣe ṣé ẹ gbọ́ra ẹni yé ṣé ẹ rí ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún yín oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó tó jẹ́ wípé ó lè fa ìfàsẹ́yìn fún ìgbéyàwó ó lè fa ìjákulẹ̀ òjijì ohun tí àwùjọ rò ti tẹ́lẹ̀ ó lè jẹ́ kó ṣẹlẹ̀ gbogbo ohun tó wá ṣe alákòóso ọ̀rọ̀ yìí òun náà ni nǹkan mẹ́ta tí mo kọ́kọ́ sọ síwájú yẹn tí ò bá ti sífẹ̀ẹ́ ẹ sọ fún mi báwo ni ìbẹ̀rẹ̀ ni yóò ṣe fẹ́ wà ibẹ̀ ni ó sì máa gbọ́ pé lágbájá wípé tàmọ̀dé náà sọ pé tí òmò wa fagbọ́n mi sí omi ò tó láàrin ìwà tó lólùfẹ́ rẹ̀ ìwọ èèyàn mi nílé ìwọ àǹtí mi bọ̀dá mi mo fẹ́ kí a fi ìfẹ́ bára wa lò pọ̀ tí ẹ bá ṣàkíyèsí ẹ rí i pé ìfẹ́ ni Elédùmarè ní sí wa tó fi dá gbogbo wa sílé ayé kí ló wá dé tá à ní nífẹ̀ẹ́ ara wa tá a bá ti nífẹ̀ẹ́ ara wa gbogbo ni gbogbo ọ̀rọ̀ ayé wa yóò gùn bí omi tí a fòwúrọ̀ pọ̀ ẹ wò ó ìfẹ́ ṣe pàtàkì ìgbọ́ra ẹni yé gan-an ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ ẹ wò ó ẹ má jẹ́ kí n tàn yín a ò ní rí ìjù báyìí lọ lórí ètò yìí lónìí o èmi ni ti ní tòótọ́ Désiré Sànúsí tó bá tún di lọ́sẹ̀ tó ń bọ̀ a ó ti pàdé láyọ̀ ire o torí èlòdì olórí anybody disturb me. Hmm. orílẹ̀ oh, mi nìyàwó ẹ̀ yẹn gan ni o. mi gidi gan mean is an understatement ṣó tiẹ̀ rí nǹkan tó ń dùn mí bẹ́ẹ̀ ni pé kò ju ti bàbá ìyàwó mi lọ wọn ò mọ bó ṣe ń tọ́mọ at all he kept on indulging her tí ò bá ń ṣọlá mọ́ mi i swear to god ó yẹ kí mi àti sófin yẹ ká ti pínyà nínú ẹ̀ ló pè mí she has been calling me àwọn ọlọ́pàá mi sọ wọn gan mo fẹ́ lọ rí yìí àwọn lọ ní ẹbùrú lọ ní kí wára wọn so mo fi gbé bí akínú àti kakú fi yẹn jọ lọ. ṣé kò ní túbù mi jẹ tó bá rí mi báyìí. kò lè bu ẹ̀jẹ̀ ṣé òun wà ní pòsíṣọ́ láti ti bu ara ẹ̀jẹ̀ pé òun fẹ́ bóyàn jẹ kò lè bu ẹ̀jẹ̀ wọ́n má wọrí. ṣe àwọn ló pè mí ní sẹ́ẹ̀ ń pè mí lọ́sọ̀ tó ń lọ. ẹ ló mọ́ wà bá mi. àlàáfíà ni mà. ah ok ok mo ti ń retí ẹ gbogbo wa la ti ń retí ẹ. ẹ èmi náà ti fẹ́ mo ti ń bọ̀ mo ti fẹ́ kúrò lẹ́yìn sí mo ti ń bọ̀ lọ́dọ̀ yín ìjọ má pẹ́ o mọ̀ mo ti bá ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ jọ ọkọ mi jọ. ẹ ẹ máa rí mi láìpẹ́ mà ẹ sàn. ok o ṣe gan ni o ṣe. Hmm, True been calling me for days. ipe mi àti Sophia tayuwa nínú marriage ọ̀pọ̀lọpọ̀ mọ́ mi ẹ̀ nígbà tí bá ní kí n fi dáàdì ẹ̀ ṣe ah, dáàdì ẹ̀ wọ́n máa ń wò mí in fact I just don't know what to say I just don't know it and I'm so tired like I've had it up to here. ìjà máa lọ torí time ti ń lọ woman inú respect ẹ̀ gan. tí ẹ dì mọ́ níbo ló ti ń bọ̀. mo ṣubú ni. ó jáde. kí ni mo sọ fún ẹ pé tó bá fẹ́ jáde kúrò nílé yìí kó sọ fún mi mo sọ bẹ́ẹ̀ àbí mo sọ bẹ́ẹ̀. ah ẹ sọ ẹ ẹ ó sọ bẹ́ẹ̀ ẹ má bínú má bínú. o fojú di mí àbí. no ah no no má bínú má hmm? bínú mo fojú di ọkọ. sori pé orúkọ ọ̀rẹ́ o ti ń tàn mí mo ti bẹ̀rẹ̀ sí rìnrìn ara ká ẹ. ti bẹ̀rẹ̀ sí rìnrìn ara ká mi tó fà ìlú oṣù ọ̀ràn. ojú mi ò yẹ́yẹ́ náà. mi ò. níbo lẹ̀jẹ̀ ti jáde. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ bíbẹ́ inú mi ah inú mi inú mi. jẹ get key one sec one sec one sec. tó back Boko. á so please I want you to get well soon please just get well soon as soon as you can so at least to everything tamadele I forgive you I forgive you and I still love you so please get well I miss you I miss you so much. Yeah, please. Papa. Așa. Așa că... Așa, așa cum se... Ok, no, that's all. No, no, confidential. Confidential? Yes. Okay. Thank you. àǹtí ẹ pẹ̀lẹ́ báwo lára yín sìn àǹtí mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín báwo ni tẹ́ bá jẹ́wọ́ fún mi ṣé nínà tí ọkọ yín náà yìí lè ṣe bí ètò tó yẹn ni àbí kí ló ṣe ẹ má parọ́ fún mi o ìbáwò mi kẹ́ ẹ jẹ́wọ́ fún mi ṣé mo rí pé kò yẹ kí a máa fi oògùn orí fífọ́ ká máa fi wo inú rírun ṣe mo bẹ́ẹ̀ ẹ jẹ́wọ́ fún mi kí ló ṣe mọ́ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀. nǹkan tó rí ní ìṣẹ̀lẹ̀ gangan nìyẹn kí ló dé tẹ́ fi ṣe oyún yẹn ṣé ọkọ yín sọ pé àwọn ò bóyún ni. ọkọ mi kọ́ ló ń lóyún ìdí nìyẹn tí mo fi lọ ṣe káṣírí mi má bàa tú. ìkan tí mo fẹ́ gbọ́ náà nìyẹn torí result test a ṣe ó fi yé wa wípé díàǹsì ilẹ̀ ṣe àti pé díàǹsì tẹ ṣe ìyẹn wọn ò ṣe dáadáa òun ló fà á tẹ fi ń bleed tuntun yìí. wá lọ ṣe oyún tó fẹ́ báyé mi jẹ́ ni. mo ti ṣìfẹ́ mo ti ṣìfẹ́ láyé mi mo ti ṣìfẹ́ dókítà ìwọ lóyún fẹ́ lómi. calm down calm down. Ah. doctor. oh my god. oh, oh your god kẹ lẹ́nu doctor kí ni nǹkan tó ṣe kí ló nǹkan tó to nǹkan tó ṣe nìkan sọ fún mi ẹjọ ẹ sọ fún mi kí ni nǹkan tó ṣe. ọ̀rẹ́ má wọrí mo fẹ́ attend sí wọn. ẹ má ní kí n má wọrí. a ní kí ẹ jáde nu ẹ jẹ́ kí n attend sí wọn. ẹ ní sùúrù dọ́tọ̀ ó dà pé ẹ̀gbọ́n tí mo ṣe jẹ́ èmi ní ọkọ ẹ so anything tó bá tó bá ṣẹlẹ̀ tó bá ṣe ẹ sọ fún mi ẹ jọ ẹ jọ kí ni nǹkan ṣẹlẹ̀ kí ni nǹkan ẹ sọ fún mi bá mi sọ̀rọ̀ ẹ jọ. sorry she's gone. don't to be here ọkọ̀ yé mi gọ́gọ́gọ́ tù ú ẹ̀. i'm sorry What did dákẹ́ sorry. ah má dá sọ̀rọ̀ mi o mi ò pè é sí o ṣùgbọ́n mi ò pè é sí o má sọ̀rọ̀ mi o ṣùgbọ́n sọ fún kó má sọ̀rọ̀ mi o. ṣèbí kan tó fẹ́ achieve ló ti achieve yẹn àbí o ti pa inú ẹ ti dùn. ẹ jẹ́ ká bá sọ tọrọ jẹrẹ ẹ jẹ́ ká bá sọ tọrọ mò ń sọ fún gbàyẹ pé fiṣẹ́ lẹ̀ lè ráyè láti tọ́jú ọmọ ó ní ọkọ òun ní kò fiṣẹ́ fún un ẹ mi ìmọ̀ bí tọkọ ti máa fiṣẹ́ fún yàrá o ti pa ojú ẹ ti já àbí. lásán bẹ́ẹ̀ mọ kò sí ẹ̀kọ́kọ́ tó pẹ́ lọ́mọ ìwọ ló parẹ́ lọ́mọ ìwọ ló parẹ́ lọ́mọ. ṣèbí ráìtì tó ń wá kiri òun ló ti rí ráìtì tó pé ní òun náà nìwọ náà ni o ti pa òun ẹni ti dùn àbí o ti dà o ṣe o ṣe gbà mí lọ gbà mí lọ. ẹ̀jẹ̀ bá

ẹ bá mi mọ ọkọ mi ẹ jọ ọkú ẹ bá ọlọ́run ní bẹ́ẹ̀ lẹ́bí oṣù má bẹ̀ mí lẹ́bí oṣù o ah! èmi àtẹ̀rọ̀kọ yóò lè jọ gbé mi lé mọ́ ṣùgbọ́n. ẹ bá mi wá gọmọ lè tó ìdí ní jẹ ọlọ́run ní jẹ. ọlọ́run àdáhùn wọn kẹrin èmi àti eléyìí lè jọ gbé mi lé mọ́ ẹ máa gbọ́ máa gbọ́ tó bá nífẹ̀ẹ́. oníkẹ́ bó wá gọmọ lé àbí ẹ lọ́ọ́ wá gọmọ lé kó lò ó kó lè má bá ti. ọl jẹ́ ká rí mi mọ́lé má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà. èmi àti òjò gbénu lè mú. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀. ṣé mi ò sọ pé mi mọ́. ẹ bá mi fi ọkọ mi bó mo ti fẹ́ bẹ̀rẹ̀ àògùn náà ṣoṣo. stop crying please jọ. nígbà tí báyé mi jẹ́ agídí ọkọ. jọ má ṣe báyìí má ṣe rẹ̀ léṣe má ṣe rẹ̀ léṣe torí ọlọ́run jọ nítorí ọlọ́run kó tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ àní rírẹ̀ mọ́ má sunkún mọ́ please. má tọ̀ mí ibi tó balé ayé ara ẹ dé. ti ṣe òun bá ó máa ṣe ṣe sí. ìfẹ́ o ògbòrùn lójú mi o. èmi ọmọ yín náà ni désìrè sànú sí lónìí ohun tí a mú wá sórí ètò ó yàtọ̀ sí ní tá a ti mú wá rí ẹ̀yin èèyàn mi nílé ohun tí a mú wá ni ọ̀rọ̀ sábàbí àti kádàrá sábàbí àti kádàrá àjọ mọ́ ṣiṣẹ́ papọ̀ fúnra wọn ṣùgbọ́n ṣá o iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń ṣe sábàbí yálà kò jẹ́ tàbí tàbí kó jẹ́ èyí tó dára sábàbí wo gan-an ni jẹ́ fún ẹnìkejì rẹ sábàbí wo ni ìwọ ìyàwó tó ń wò mí nílé yìí sábàbí wo ló jẹ́ fọ́kọ rẹ ìwọ ọkọ náà tó ń wò mí nílé sábàbí wo gan-an ló jẹ́ fún ìyàwó rẹ ẹ wò ó ọlọ́run ọba mi àláwùrà bí ó ti kọ bí kálukú ṣe ìrìn àjò rẹ gbogbo ohun tó bá ti wá ṣẹlẹ̀ sí wa láyé ẹ má jẹ́ á jìnnà o nítorí pé ó ti ṣètò bí kúlùkù ó ṣe ìrìn àjò rẹ̀ a máa fi wá ṣe sábàbí aburú fúnra wa a sì máa fi wá ṣe sábàbí oríire fúnra wa nígbà mìíràn tó bá ti wá rí bákan náà tó ṣẹlẹ̀ sí ọ gẹ́gẹ́ bí sábàbí aburú èyí tó wá mú ọmọ ronú wípé irú ayé wo ni wọ́n wáyìí báwo ló ṣe ṣì í hàn rárá o má ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ òdì sélédùn àgbà tó dọ̀ nítorí wípé ó ṣeé ṣe kó jẹ́ pé gbé ọ pamọ́ fún àwọn nǹkan tí ò dára tí ìṣẹ̀dá rẹ lòdì sí tí kò sì bá ìṣẹ̀dá rẹ dá májẹ̀mú irú rẹ̀ tó bá wá tó tètè fọ̀nà hàn tó jẹ́ kó tètè rí sásì sábàbí náà tó jẹ́ kó tètè rírú ẹni tí ẹnì kejì rẹ jẹ́ ó yẹ kó mọ̀ gbígbọ́ pé kó mọ̀ dúpẹ́ ni wá jẹ́ kí n wí fún ọ ẹni tó jẹ́ sábàbí aburú sì wọ̀ ó ṣeé ṣe tó jẹ́ pé tó bá tẹ̀síwájú sábàbí rẹ ni fún ẹnìkan tí ìwọ náà bá tún wá tẹ̀síwájú sábàbí ire ni ìwọ náà jẹ́ fúnyàn mìíràn bí ọ̀rọ̀ ilé ayé ti wà ní ọ̀rọ̀ ìgbéyàwó ọ̀rọ̀ òkùnkùn ni tí kò sí ẹ̀dá kankan tó lè tan ìmọ́lẹ̀ ti yàtọ̀ sí ọlọ́run ọba mi òkè wò ó ìwọ bọ̀dá mi nílé tó o bá ti rí ohun tó jẹ gẹ́gẹ́ bí ẹni pé ọkàn rẹ bàjẹ́ má jẹ́ kọ́kàn rẹ bàjẹ́ lágbàjù nítorí wípé ohun tó ń lò gan-an òun kọ́ ni ìtúsílẹ̀ o òun sì kọ́ ni ọ̀nà àbáyọ ohun tí òun rò ń gan-an kì í ṣe ohun tó dáa kí ni tí ẹ mọ̀ tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ bóyá bí ikú olóò fẹ́ gbẹ̀mí ara rẹ̀ bóyá bí ikú olóò fẹ́ pokùnso ẹ̀mí tí wò ò lè dá kí ló dé tó fẹ́ gbà ó ṣe bẹ́ẹ̀ kẹsẹ̀ rẹ̀ wọ́n bá tún di púpọ̀ lọ́dún elédùà èmi ìbá gbà ọ́ níyànjú kó o ké ti ọba mi òkè lọ kó o ra rí ìbẹ̀ sí i kó wá fi ọ̀nà hàn ọ́ kó tún ṣe ọ̀nà rẹ ní rere níbòmíràn ìwọ tí mo ti rò pé ò lè pàgọ́ kó o wá ṣe bẹ́ẹ̀ kó kọlẹ̀ alárinrin àdúrà kan ni mo wá ní fún ìwọ tó ń wò mí nílé yálà ọkùnrin ni ọ ni tàbóbìnrin ọmọdé tàbágbà ní àkókò tí mò ń sọ̀rọ̀ yìí mo sọ̀rọ̀ ayọ̀ sínú ayé ìwé ojú tó ń wò mí àní bí o ṣe ń jáde lọ láàárọ̀ yìí kó o mọ̀ bá rere pàdé àní bí o ṣe ń lọ wọlé sùn kí rèé mọ̀ jẹ́ sí ẹ gbogbo ohun tó o ti wá rò tó dàbí òkè ṣeré mo gbàdúrà sí Elédùmarè kó sọ ọ́ di pẹ̀tẹ́lẹ̀ fún ọ ẹ wò ó ń sáré dókè lọ́hùn mo tún ń bọ̀ alárédè lètò ètò alárédè. kò yé mi mọ́ fa kí n máa ti ṣe rí. sọ lẹ́nu náà gbọ́ ara ẹ̀ kí náà sọ lẹ́nu tó ń dùn mọ́ ẹ lẹ́nu ó kàn ní sense. dúró ìwọ kọ́ ló wá bá mi. wọ́n yóò mú náà wọ́kọ̀ tù mí tó sọ fún mi pé ọ̀rẹ́ ẹ̀ ó máa ń gàpá lé ẹ lórí kí ni àtẹjọ plan kàdá lé wọn rí hmm. ló wá ń sọ̀rọ̀ báyìí. torí pé níbi ni ẹ because tó bá ṣe pé ìwà burúkú wà nínú ayé ẹ náà lọ́mọ lọ́mọ ẹ̀mí èṣù ń gbé inú ẹ̀ ṣó yẹ kí ìwọ gbà wèrè ọmọ ṣó yẹ kó o gbà. so lọ́rọ̀ lójú ara ẹ̀ sì ti sọ̀rọ̀ tó bá ṣe pé ẹni bíi tìwọ náà jẹ́ nígbà tí mo wá gbá ẹ pé ká ṣe nǹkan báyìí fáwọn ẹni báyìí kí ló ti wọ̀ gbọ́ ara ẹ. ọ̀rẹ́ ẹ náà mo ṣọjọ́ ló ń lo orúkọ ẹ̀ ló ti kàdá tó jọ́kùnrin tí kó máa wà bẹ́ẹ̀ nítorí òpè. gbọ́dọ̀ tó bí lóṣooṣù lórí burúkú. orí ẹ ti dàrú olóṣù ni ẹjọ́ ìṣòro ojú kiri ayé ti bàjẹ́ ṣáyé ti wá dà báyìí. ṣé pé obìnrin ṣe múra ló ṣe múra yìí. kí n ti ẹ ṣáyé ẹ̀dá ṣé wọ́n ní life náà ṣé wọ́n ní life olóògùn kọkùnrin oníṣàbòsí inú ẹ̀ ń dùn ó wà nígbà náà ó ṣì lọ́jọ́ kọ́kọ́ ṣì kọ́kọ́ ní burúkú sọ̀hún báwo ṣe fẹ́ rọ́kọ̀ ṣé wàá kọ́ tòsí ní gbòòrò. ọ̀rẹ́ mi. wá. ọ̀rẹ́ mi ayé ti bàjẹ́ olórí. ayé wọ̀ ló bàjẹ́. olórí burúkú ọkùnrin olóṣù olórí burúkú aláyé bàjẹ́ ẹ bẹ́ẹ̀bù ayé máa bàjẹ́. ọ̀rọ̀ tó jẹ́ lójú ẹ lórí burúkú oníkà fọ́ rẹ ni òun fọ́ rẹ ní bad advice advice orí burúkú ló ń fọ́ rẹ torí pé òun jẹ́ lọ́sẹ̀ ọmọ àlè. Mm. Mm. Ah. Mm. Àtinúkẹ́ Àtinúkẹ́ Àtinúkẹ́ ha kí ni gbogbo eléyìí kí ni gbogbo eléyìí kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ dáràn sí mi lọ́rùn ni kí ló ṣe é gangan. Banjo nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ báyìí o. kí ni mo fẹ́ kó ṣẹlẹ̀. o ti pa mí. o tiẹ̀ ti pa mí. o ti pa mí o Banjo ti pa mí o. Tinúkẹ́ mi ò gbà ẹ. Banjo ti pa mí o. mi ò ní kó ṣerú nǹkan tó tó yìí nǹkan tá a jọ ń fa yàtọ̀ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Banjo ti pa mí o. oh my god ah. oh my god ah. ta ni mo fẹ́ pè báyìí kí ni mo fẹ́ ṣe ọmọ ẹ̀ ti fẹ́ dáràn sí mi lọ́rùn o ti fẹ́ dáràn sí mi lọ́rùn kí ni mo fẹ́ ṣe báyìí oh ah who do I call ah okay eh. ah who do I call. Bánjọ ti pa mí o ti pa mí o. ẹ bàbá mi ò ṣeun gan-an ni mo dúpẹ́ pé mo bá ẹ sọ̀rọ̀ ó dẹ̀ gbọ́ sí mi lẹ́nu ó jẹ́ kí àwọn tó máa ma sọ ládùúgbò pé àwọn bàbá ọmọ bàbá olówó wọn ò lè bá ṣẹlẹ̀ ọmọ wọn wọn lè ṣe gbá wọn lè ṣe ó àṣírí ọlọ́run gbà sílẹ̀ ó ṣe gan ni o. mo ti bá sọ ọ̀rọ̀ gidi o ó dẹ̀ ti promise mi wípé òun ò tún ṣe bẹ́ẹ̀ mọ́ ó lóun ò ní dáṣọ bẹ́ẹ̀ ṣòro mọ́ ó ṣe gan ni gbogbo nǹkan tẹ́ bá jọ ń sọ ń sìn ó máa máa yẹra yín mo dúpẹ́ gan ṣé ìwọ náà rí i pé nígbà tí ẹ jọ jókòó pọ̀ ẹrù wà àwọn dáàdì náà kò ń ṣe pé wọn dẹ̀ láìkẹ́ o wọn kò jẹ́ pé gbàtàn ti fojú sílẹ̀ táwọn náà rí i pé ó yẹ ká sọ̀pọ́ọ̀tì ẹ ẹ rí i pé gbọ́ ẹgún. Mm, mọ́mì ẹ ṣe gan yín gan ni ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mọ́mì because ehm, tó bá ń ṣe ọlá yín ọlá ọlọ́run ìgbéyàwó yà ti túkà mọ́mì ọlọ́run lóyìn ló make sure pé ọ̀rọ̀ ìfẹ́ mi àti ìyàwó mi kò parẹ́ mọ́mi mo dẹ̀ really appreciate yín gan mọ́mi you are a true mother thank you so much ma god bless you. ọkọ mi ah, olóhùn tútù ó níwà tútù bí àdàbà mọ́mi ẹ rí i pé mo mójú lọ sọ́jà ni. Bádé sọ̀rọ̀ báyìí, á dàbí pé wọ́n da omi tútù síyàn lára. No, you know you have a way with words. Mọ́mí, mọ́mí ẹ̀ rí pé mo mójú lọ sọ́jà. Yeah, because he's such a gentleman. Tó bá jẹ́ pé èèyàn mi níbẹ̀ yẹn, ẹ̀bẹ̀ ìpè yẹn ó lè máa wà, ó lè wò wọ́n wá bí wọ́n máa ń tàbí. But no, my husband is not like that. <laughs> Ah! yeah, he's such a darling husband. He's a sweetheart. <laughs> Thank you so much, my you are. you know I love you. I love you more. Ẹ ẹ gbọ́ náà Majid. Ọ̀rẹ́ nǹkan. Ah, Aishat. <laughs> Aishat ló pè tó fi dàlá lè dára lọ. Ó ti pè mí olóhùn wá Aishat tó ládé o. Ah, Káàntì ẹ ṣọ́ra wọn gan-an. Tí wọ́n mọ̀ pé àwọn ò ní wá lè mi wá wọ kíchìn lọ. Fúnra mi ìfà oúnjẹ amómi fúnra mi mi ìgbà kí ẹni chef ṣe oúnjẹ fúnra mi mo wọ kitchen mo ṣe oúnjẹ mo ní yes mo fẹ́ kàn feel oúnjẹ mi kàn mọ̀ pé special delicacy lélẹ̀. bàbá bínú ló máa feel lọ́jọ́ bí máa wọ yìí máa taste àwọn oúnjẹ ó máa taste. ẹ kò mí ẹ àwa tá a wà ń bí náà tó jẹ ẹ dáàdì náà máa tó bọ́ọ̀lẹ̀ àbúrò ẹ̀ máa bọ́ọ̀lẹ̀ wo a máa jẹ a máa jókòó a máa jẹ ẹ happy family <laughs> ó rí <laughs> ṣe wá gbọ́ o àti ó ti gbogbo ẹ ti jẹ lọ báyìí ó ti lọ sódò ó ti lọ mú mi ẹ má jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó ṣẹlẹ̀ láàrin yín mọ́ ṣé ẹ rí ìgbéyàwó i need understanding ẹ̀yin méjèèjì gbọ́dọ̀ understand ara yín tí ọkọ bá sọ̀rọ̀ ìyàwó ó ti mọ nǹkan tó jẹ́ tó bá ṣẹ́jú báyìí ó ti yé ẹni máa ẹni máa gbé ọ̀rọ̀ yín kò ní máa gbòdì létí ara yín understanding ló ìfẹ́ bẹ̀rẹ̀ ìfẹ́ bẹ̀rẹ̀ the first day you saw her òun ni kẹ́ máa rántí ọlọ́run àdẹ́wà pẹ̀lú yín. àmín màmá mi ẹ ṣe gan wa. ọlọ́run àdúró tì yín a gbọ́bi sí yín mọ́ láéláé. àmín o àmín. wọ́n mi ẹ dijú níjọ. èsì rẹ̀. àmì ẹ̀ máa lọ ní. wọ́n mi àlè máa lọ pẹ̀lú o ṣe o ṣe mú bó o jẹ́ nǹkan tó yà mí lẹ́nu tó dùn mí gan ṣá ṣé bí èèyàn ṣe máa ń kú nìyẹn ni. Ah, wọ́n tọ́ mi ti lọ o mo ti fún mi lọ ti lọ o ti kú omi nìkan báyìí. Ah. iná ìlàyé wàá iná ilé lọ́jì wọn ọ̀dọ̀ ọlọ́run láti wá ojú ẹ̀ la máa padà sí. Hmm. Ah. ẹ kọ̀ ọ́ ọlọ́run yìí jẹ́ ká wíwé lè mú lágbára ọlọ́lá àwọn ènìyàn lọ́hùn. ètò ah. try o ètò ah. try fún ọgán o ṣé each time ti bá ń wo mọ́tò yìí àkójọ máa ń rántí the last time tẹ present wọn ní mọ́tò yìí ah. ṣé bí ọkọ ṣe máa bí ọṣẹ máa ń jẹyàn nìyẹn. ẹ̀rọ it is well long it is well so there um, marriage I want you a whole lot you know, in marriage I want you a lot mo á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí táwọn lẹ́nu. Mr. Gabriel ẹ̀yin nìkan kọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí náà nǹkan tí mo go through olúkálukú àbítí ẹ̀ lára ni bẹ́ẹ̀ ṣe wò mí ṣe ní for some months I've been going through a lot. like a lot. but ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń to ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ń to padà díẹ̀díẹ̀ ni to understand because I've come to realize that marriage is an institution tẹ́pẹ́ anybody will graduate nínú ẹ̀ ṣé igi nǹkan tí mo sọ fún yín ṣé ibi tá bá wo àwọn parents wa ń gbà bá wò pé àbáwọn ni dájú wa àti mọ́mọ́ wa báwọn yín ṣe ń gbà má wò pé bí child play ni it's no child play ọlọ́run nìkan ló má báyàn di òmìnira mú àti pé èyí gan ni láti apply wisdom and understanding hmm. kọ́nà fún òní ọgbọ́n àti òye láti mọ kókó báyìí mo ṣe máa ṣe léèmí báyìí ni kì í ṣe wùwà báwo ni kì í ṣe ṣe nǹkan tó lè jẹ́ kí everything wà òkè nìyẹn ọlọ́run á pèsè èèyàn mi ìfìmọ̀ gidi ọlọ́run á pèsè ẹ̀fún lágbára ọlọ́run. I mean, ẹ ṣe gan it is well it is well ah it is well ẹ má ṣe gan ẹ bá mi kí madam ẹ bọ ah, ẹ ṣe gan thank you God bless. Thank you for coming, both of you. Okay. Emma, take it easy. This is when your wife needs you. Morally, emotionally. And you need to show her that you care. Morally, emotionally, socially. I mean, show her that you care. Violence is not the answer. Ejo, this particular time, one meeting, every support you can give madam ẹ̀yin náà suicide is not an option ẹ̀ ń wojú olúwa ẹ̀ wojú olúwa ẹ̀ wojú olúwa ṣé six foot under ni wọ́n ti ọlọ́run ti máa wá dẹ fún yín ní good news ní àbí kò yé mi ẹ máa take it easy ẹ jọ̀ọ́ this is uh, depression but you can avoid it anyways. reason tí mo ṣe ń sọ fún pé láti take care easy pẹ̀lú Six weeks. In fact, I even sent it off for a second opinion and it came out positive. Mo tún ṣe the third time positive. Ẹ jọ̀ọ́ ẹ máa take care easy. ìfẹ́ ayé mi oh. mo ti ṣẹ̀ mo ti ṣìwà mo ti ṣọ̀rọ̀ sọ mo ti sọ̀rọ̀ ìdí tí ò yẹ kí ẹni tó fẹ́ràn mi sọ sí. ṣe rí pé sùúrù léwe hmm? madam ẹ inú ẹ máa tẹ̀ kẹ́ ẹ̀ ṣe rí orí látọ́ náà ṣe fún yín ẹ nǹkan tí mo torí jàǹbàdà ọlọ́run padà ṣe torí tiẹ̀ ọlọ́run ṣe tú ẹ wọ́n bínú sí mi mọ́. ẹ̀jọ̀ mi kó bá bẹ̀bẹ̀. ó ti di wínà ó ti gbalé ẹ̀ báyìí báyìí tó bẹ́lẹ̀ dayọ̀. pẹ̀lú pọ́yọ́ ni. jọ̀wọ́ jọ̀wọ́ ìyàwó mi àti lókè àdé. congratulations this is beginning of happiness. now showing on Yoruba Premium Plus. bàbá bá aṣọ ọba gbọ́n mi lẹ́nu. o ò lè má pariwo mọ́ mi tó bá ń bá mi sọ̀rọ̀ o ò lè má pariwo mọ́ mi ṣínà kí ló bá mi sọ. ẹ fún mi máa ń wà mí máa bá ẹ sọ̀rọ̀. see i really can't do with all this kí ló dé. mo ń sọ̀rọ̀ fún mi ní ẹ̀sán. sọ̀rọ̀ ẹ bá yẹ kí kọ̀ọ̀kan parí. wọ́n ti ní four sisters mo ń sọ̀rọ̀ ọ̀gá padà ó ti di give and take. kí ni kí n ṣe sí àwọn sọ mí lọ́dún nínú ilé ni. ọdún sọ mí lọ́dún sọ̀rọ̀. wọ́n wọ́n wọ́n wọ́n This will blow your mind. Yoruba Premium Plus, entertaining beyond boundaries. ǹjẹ́ ti gbọ́ rí kí ọkùnrin ọ̀rẹ́ méjì tẹ ìyàwó kan ṣoṣo àfàìmọ̀ kó má ṣe pé ìbọn àtàdá ni wọ́n á fi yanjú rẹ̀ o sinimá yẹn rèé ta ni ọkọ mi lákọlé rẹ̀. àwa mẹ́tẹ̀ẹ̀ta ìwọ ohun àtẹni àjọ agree wípé tó bá máa lóyún fún wa a máa jọ plan ẹni. could you please shut up. Eh. tí bá máa gbé ẹ right ó bí pé kí n fẹ́ ìwọ àtọ̀rẹ́ ńlá ni ọkọ mi sinimá ńlá lélẹ́yìí lóòótọ́ mo gbà àrà ńlá ni kò wáyé rí kò ṣẹlẹ̀ rí ọ̀rẹ́kùnrin méjì ìṣọkọ ìyàwó kan ṣoṣo ẹgbẹ́ irú ìfẹ́ wo lè yìí ó di gbé kí n gbégbà kí n gbàṣẹ kí n ṣe jẹ kí n jẹ eré egéle tó deadly ibi tí géèmù yìí máa parí sí òde rọpò ikú ni wọ́n fi ń ṣeré wọn àtàyè yanjú ẹ̀ ó yá àdá ni wọ́n fi ń léra wọn kiri ẹlẹ́mìí ló last eléyìí gangan ni wọ́n ń pè no retreat no surrender to love and to let die ni ó ju suspense inú ẹ̀ yí bóbó sinimá titun ta ni ọkọ mi bẹ́ẹ̀ rí àmùgún tọ̀nà mímí produce yẹ Adémáyọ̀wá wòlú màtẹ́ màtẹ́s ló dírẹ́tì ẹ̀. Stephen Ibrahim Chata Joseph Mahmudu Mariam Oguntọ̀nà Mímí Right Fikayomi Abẹ́bí Abibat Jinaj Jumoke George Aina Gold Olúwakẹ́mi Michael Tẹ́niọlá Oguntọ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí. Ta ni ọkọ mi? Subtitled in English. Ọ̀tún tó bá ṣe jù, èmi àti agbọ́mọdé lọ sọ́spítù nísinsìnyí wọn á yọ nǹkan ẹ̀ fún ọ ní stage tó mi ní kan stage tó wà. nọ́mbà iye ọkọ̀ tó ti gbé ẹ wálé lọ́sẹ̀ yìí òní mo bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn àti yago tí wọ́n wá ń jẹ́ àti yago tó ń gbé ẹ. Detective Eller, Unit 1006. We're going for an arrest of. Call back for uh, negative K, nothing further. Just. Uh... What have you done? You killed a whole human. Ṣé mọ̀mọ́ pa I'm sure you're keeping the truth away from me. Everything I told you is the truth. So, Mr. Charles, in other words, you're saying you never had the wine with the family? I don't even know if I'm restless because I have no reason to be. I see you. Babe. Don't even try to baby me. Mr. Charles, I already know everything. How did they all get poisoned? That is an answer I cannot provide. And the poison was from the wine. So how did that happen? the footage for the 14th of July is missing. Or you probably deleted the video because you were trying to hide something. You're still gonna have to tell me what transpired between you and that lady. Bam! Bam! Bam! Gbogbo plans ẹ pátápátá ni mo máa sọ fún bẹ́ẹ̀. bí ẹ dábẹ́. afford to miss it. Yoruba Premium Plus, entertaining beyond boundaries. Showing next on Yoruba Premium Plus. As I'm living my life, lavish all the time. We notice pé Papa ní school ìyàwó. Eh? Papa ní school are you okay? ọmọ oh, oh, bọbọ straight. a new player láàrin wa. ẹ ó a new player kí wàá lórúkọ ẹ. cash lórúkọ mi. káṣí owó mọ́nì. ẹ ẹ káṣí máa wà láà. wos dúró mélòó mo fẹ́ sọ ìfàdé ráìtàn mélòó mo lè kọ́ ah, làbíjó twenty sir. 20. I know. You know those guys, they are smart, cunning, intelligent. Okay, sir. I'll make it 30, sir. No! So, okay. Iṣẹ́ tó ń ṣe tí mo monitor báyìí yẹn ti sanwó thirty k ti wọlé. first cash out tó máa gbà thirty thousand. thirty thousand dollars. kìbìrì rẹ̀ ní blessing tó sùn wọ́n kọrin ángẹ́lì mi kọrin wọ́n ní kí n má no sleek now. This is no sleek. Eight good clients. They block me only this one week. Hold wetin happen now? Wọ́n máa ti béèrè nǹkan kan gan lọ́wọ́ ẹ̀, wọ́n ti mọ̀ para bí ni yahoo yahoo. Ah! bàbá wa láti wà ó. wàhálà bá wò. ọṣẹ. hello sir kí la lè ṣe báyìí ó ní ọṣẹ tí bí ń pé ọṣẹ ti gbòdì lára òun ẹ ó ń gbọ́ ó ń gbọ́ ni sir. wọn ò gbọ́jà lónìí. wọn gbọ́jà. You can't afford to miss it. Yoruba Premium Plus, entertaining beyond boundaries. Now showing on Yoruba Premium Plus. yẹ yẹ ayé ní tèmi bá wù fún ẹni kejì mo lè fọtọ mo lè pariwo tó mo ṣe mo ṣe mo ṣe mo sweat. This will blow your mind. Yoruba Premium Plus, entertaining beyond boundaries. ìfẹ́ o fojú mi rí ìfẹ́ o fojú mi rí kí má ti ṣe o bá o máa ṣe ṣe. ojú mi o ọ̀rọ̀